wọ́n yà ẹ̀sọ́ wọ́n kì í fi ìfìrín gbóná mára láti fi ṣèwò sàn. wọ́n láyé tó kọ yẹ̀wò wọ́n ìgbọ́n atálátágbọ́ bí gbogbo ọ̀kọ́sẹ̀ ẹsẹ̀ yà rẹ̀ lọ́kọ́ á ní òbúrú ọlọ́ọ̀mí ní òbúrú bá wà o àbí kọ́ tó fi hàn nígbà tó ti gbé ẹnìkan lọ́kọ́sẹ̀ ọlọ́wọ́ kò ní àbọ̀ gbọ́dọ̀ wọ ẹsẹ̀ jọ́ kan báyìí gbọ́dọ̀ tíráàbù jọ báyìí àti kọ́ máa fẹ́ra lára àlẹ́ ọmọ rẹ̀ òní wẹ́wẹ́ tọ́ra ló ti kéré ó dínkù nígbà tó tó tó ọ̀wẹ̀ ara gan-an má káyọ̀ bá lè fi ọmọ sọ̀kalẹ̀ torí ti ilé gbogbo àwọn ilé rẹ̀ ìṣèkèjì orí sọ̀rọ̀ lọ́nà ọ̀gbìn وعلى ربهم يتوكلون قل ولد وما ẹjọ́ ilé orí ẹni náà ń darí ọ̀rọ̀ kẹ́ẹ̀ṣẹ̀ olùwà tó ti wá sí mi ẹ bá ń bẹ lọ́kọ́ náà ọdún ẹjọ́ kan náà ìyẹn seventy thousand tí ó wà lẹ́nu láti fi o tí ó wà lẹ́nu láti yà ẹgbẹ́ tí wọ́n ní wọ́n ti ọ̀gá tí wọ́n bá lè ṣe ó ìtọ̀rọ̀ ló fi ọlọ́dẹ nìkan ẹ̀rọ ìlú fi ọlọ́dẹ nìkan tọ̀rọ̀ lórí torí náà sọ̀rọ̀ àti òkè àti ẹ ọ ti o di minus nínú àwọn èèyàn kò ní wọnú wọn. ẹlẹ́kẹ̀jì láyé tó wò táàrẹ̀ bá ti wọn wọn kì í gbé ní gbóná mára ó bẹ nínú ọ̀nà táwọn èèyàn máa ń gbà fi ṣe wòsàn láyé jọ títí ìbẹ̀ ti sùn bí kékeré ọkùnrin erin gbóná ó ti mú ara rẹ̀ ẹni tí ń dákúdájú ó ti dé ní ẹ̀bùn kékeré tí ń wá sí òyìn lórí ẹ̀sùn ti jẹ́ pé nínú màá wọn ní modern medicine lónìí náà àwọn náà ti ìgbàgbà tó jọ bẹ́ẹ̀ tí wọ́n gbé yẹn lọ sọ́sìtì wá àgbọ̀ nàìjíríà káàkiri ẹni tẹ́tà ní ara wa jọ tí wọ́n gbé yẹn lọ sọ́sìtì tí yẹn bá dá fún tí yẹn bá dá fún tó ní ìgbàgbà bí ayọ̀ ní báyìí wọ́n gbé lọ wọ́n fi tẹ́ tó kọ́ fífẹ́ fífẹ́ lọ́lẹ̀ tìrì yóò sọ kí ẹ̀ ọ̀kẹ́ kò tí ì ẹ máa kiri bọ̀ níbi kí bò tí máa ṣe yẹn láti tẹ kọ́ kọ́ kọ́ máa lò kọ́ máa kó kọ́ máa lò kọ́ kóró ẹ kiri bọ̀ náà. Ìjọba ti kọ́ lọ kiri bọ̀ náà fúnra rẹ̀ o. Ìjọba máa bọ̀ náà wọ́n fi mọ́ la. Bí yóò kúrò wá. Ìṣèlè yẹn àwọn èdè àwọn èèyàn seventy thousand wọ́n èdè wọ́n láyé tó sọ́yẹ owó fún ẹni fífi wọn sára sí gbọ́ fífi wọn ẹ̀rọ bọ́ọ̀gà tíráfù ọ̀gbọ̀dọ̀ tíráfù jọba ìjọ sí ọ̀nà máa mú jẹ ẹnu àríkè nìkan. àtọ́ba sí ìyàwó ẹ̀yẹ́bí ń pọ̀ náà àmọ́ tó sí ebi wa tọ́ba débi máa ń pọ̀ ní ẹjọ́ yìí tọ́ọ̀nà débi pé débi dé ti palẹ́ kọ́ bákan náà wọ́n ni, ẹ lọ sí ìyàwó lóṣù báyìí lórí gbogbo ìyàwó tẹ bá ti lóṣù báyìí ní lálùbáríkà ẹ ìdájọ́ gbẹ̀yìn rẹ̀ àwọn olùdíjà. ṣe gbogbo eléyìí ti gba àwọn rubbish and nonsense bọ́ọ̀lù Islam ọ̀gá wọlé. abọ́ ẹ ọ̀sẹ̀ tẹ bá fọ abọ́ ẹ gbọ́dọ̀ fi wẹ̀ àbí bò wọn lọ wù. ọ̀sẹ̀ kọ̀ọ̀lẹ̀ yìí kí ọ̀sẹ̀ bẹ̀ fọwọ́ ìdarí kọ̀ọ̀kọ̀ bá rẹ̀ dà sọ́ọ̀ tó àbí kọ́ sọ pé èèyàn sì pé ọgbọ́dọ̀ wẹ́sẹ̀ láwọn ọjọ́ kan ṣe káyọ̀ sí rẹ mọ́ bàá lọ àwòrán ìlà ẹ jàǹkáwọ̀ tó jàǹkáwọ̀ nígbò lójú nígbò lọ́wọ́ ẹ á sì kí wọ́n mú ẹ ilé wọn pé tàtọ́ yìí àwọn ilé yìí lè ṣe tàtọ́ yìí ò ní àwòrán alóògùn lọ́nà ìṣẹ̀ríà tó ń sọ pé láàrín ìdúró tẹ̀lé tẹ̀wọ̀ òmìnir gbogbo èrò tí o ti tẹ̀lé lè ro burúkú tẹ́jẹ́ rọ onídùú anasọlá àtúnà ti fi yé wa àtọ̀tọ̀ yìí o nínú àwọn àti bíbí sẹ́ńpù ìjẹ́bọ tọ́lọ̀ ẹ̀rẹ́ ló ti ti bá bẹ́ẹ̀ rajà lọ́dọ̀ rẹ̀ láàárọ̀ gbọ́mọ̀ para koro ní olùkọ́ àti gbalẹ̀ ẹ̀ dákun ẹ̀dọ́ díẹ̀ ẹ̀ dákun ẹ̀ àwọn ọmọ òsì kékeré kéènì kéènì alẹ́ búrẹ́dì la ebi là ń wò yìí ẹyẹ náà fẹẹ tètè orí fún mi ẹsẹ kìnìkà eré ti irú àwọn ẹtí àwọn babaláwo rẹ sọ fún káwọn lọyìn fún ọkọkọ tẹ lọ alájà tì í tó bóyin kùnú àjà òkùnrán burúkú ìmánu àgà bó ti jẹ yàtí tó ń jẹ yìí wọn lè sọ fún kí ọba jọmọ kékeré lọkọkọ tẹ ọ lọ́wọ́ gbogbo ń jẹun ara ní ilé ọjà ìjọba òkùnjọ sọ ọmọ wa sọ olè ní sẹ́ńbọ̀ sẹ́ńgbàbọ̀ sẹ́ńgbàbọ̀ sẹ́ńbọ̀ adaka lọ́kọ̀ kọ̀lù sí yín níbi ìgbà tí ò ní mú màmá màmá ẹ̀ daka etí bi yóò tó fọ́ tọ́ yóò kó dùkú tó bá ká lọ. tó àwọn ìgbàlú rọ́bìnì àtọ́sẹ̀sì ẹ̀ gbọ́ àríkẹ́ ẹ̀rí sẹ́yìn òwúrí kọ́pà tó ní ilé ẹni kankan ní ọ́ lọ́gbẹ́jọ́ ti kú àbí yóò ti kú lóṣù sẹ́yìn ẹyẹ kan lọ́ba ló lè gbọ́dọ̀ ẹ̀rí kan tó gbogbo eléyìí wọ́n pè ní kíni papọ̀ yìí àwọn ẹni seventy thousand wọ́n gbà gbọ́ torí ẹ̀ tí wọn náà bá fẹ́ jọ́kan nù wọn ọ̀pọ̀lọpọ̀ báyìí wọ́n ti fàyà ti pẹ́ òṣìṣẹ́ túnṣe wàhálà rọ́pì ẹ̀mí ẹ̀dá wọn fẹ́rù olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n bá dúró táwọn bọ́lọ̀ dúró táwọn bọ́lọ̀ dúró nígbà tó ti kú tó lọ wá sẹ́kọ̀ọ́ ojókòó kalẹ̀ ọ̀kọ́jú mẹ́tẹ́ òdèbí iṣẹ́ rẹ̀ tójọ́ òmójútó pé àwọn èèyàn fi iṣẹ́ wá ọwọ́ ni ẹ mọ̀bọ́lọ̀ tó ojókòó sábẹ́ bí olùsùn wọ́n fi iṣẹ́ wá ó ti sùn lọ bí mẹ́kò ni ó ti sùn wọ́n ti ọ̀nù títí títí ó sùn tọ́ba délé kò ní sùn tọ́ba débi sẹ́ yọ̀ọ̀nù àtùn ọlọ́lọ́ mọ́bájú ọlọ́run ti mú sẹ́wà wọ́n bá ìwọ́n mú wá ìwọ́n lọ sùn torí pé ẹni tó bá bọ́lọ̀ dúró yóò ṣe ń tẹ̀yẹ kó ṣe orí ń fọ ọbọ̀lọ̀ dúró lòògùn orí fọ kọ́ wa bọ́lọ̀ dúró yóò ṣe tẹ̀ ọfẹ́ bímọ fẹ́yàwó kọ́ wa bọ́lọ̀ dúró wàá bímọ torí pọ́ mọ̀ ní sọ̀kalẹ̀ láti sọ̀nà sọ̀nà kìí ṣe ìrọ̀sù búrẹ́dì torí délé àwọn ẹni tó wà sọ̀nà láì fi ṣe wọn tọ́wá tó ń pè ọgbọ́nà dúró mọ wáyà ká gẹ́gẹ́ bá a ti máa ń pè láwùjọ wa yìí ìka lọ́pọ̀lọpọ̀ àwọn ń wá owó wa ọ́ọ̀lù ìmọ̀ gbogbo ọ̀nà tí wọ́n bá ti lo owó kọ́ńtọ́dà ọ̀ ìgbéga kí ni ọlọ́run ti dúró dọ̀hún àbí ẹ̀kọ́ ti àwọn ọ̀pọ̀ ti owó náà owó tó o ní mú lọ lù kankan tí ó sì ti sábà fi kọ ọwọ́ náà pé èèyàn gbọ́n èsì lẹ́yìn ni wọ́n pè ní hikman èsì ni wọ́n pè ní wisdom abọ̀ ni wọ́n pè lẹ́yìn nǹkan tí yóò ti sábà fi kéèyàn sórí ibu mùsùlùmí máa sọ̀rọ̀ fún un mùsùlùmí máa sọ̀rọ̀ fún un ká wá owó gbọ́dọ̀ sọ̀dá kábọ̀lọ̀ lò rúkájà ó ní ẹgbẹ́ náà fi jọ́ kan nù wọn a anabi ní ọ̀kan ní wọ́n jẹ́ mi wọn wọn ọ̀kẹ́ ẹ̀fẹ́ lọ wọn ní ọ̀kan ní ọ̀nà sí ọ̀bàǹkà báńkì. àwa tàbí ìṣe náà lónìí ẹnìkan náà ní ẹ̀dá fún àbá ìgbà ń bẹ lọ́wọ́ tó tèmi náà lọ́kàn ní wọn á fẹ́ wọ́n ìlà lá àwọn olùkọ́ ń kára sí rẹ̀ à ń ó sàwà pẹ̀lú rẹ lọ́kàn nù wọn káàbá ti pé ọba mi kọ sùọ ọba mi kọ kàn á ah, ẹnu mọ yà ni anabi gàdúrà àdìsẹ́lẹ̀ ẹtì máa ń bọ̀ so àwọn olùmọ̀ràn tó dé ìgbà tó ń bí sọ fún ọ̀gá ìjà fọ́kàn ìwọ́jẹ́ ni wọn ọ̀là nìkan nù nínú àmì jíjà nàbì ẹ̀ tí wọ́n bá wá sọ fẹ́ nìkan fọ́kàn lónà nù wọn tí wọ́n wá bẹ́ dà bí ìbá tó kúrò àgbà òkèèjì àtọ́sí ẹ̀sán bá àwọn anábì ti fún létí bẹ́ẹ̀ ẹnìkan náà bá ń tọ̀ anábì ẹ̀dáàbò ẹtí mi náà ọjọ́ kan nù wọn ẹ̀wọ̀n tó dáa máa ń tún eré tí wọn náà bá wà mẹ́ má ta àwọn èdè wọn náà sọ̀rọ̀ bóyá wọn kà wọn náà anábì tó lọ́wọ́ àti náà lè sábà kọ́ kẹ́kẹ́ ha òkèèjì àti gbàmọ́ ọlọ́run àtẹ̀tí seventy thousand wọ́n pè kì í fi one person àtẹ̀tí sì ní ọ̀ká ìjà ti gbà mọ́ lọ wọ́n ti lè fún oríkàlùkù tó wọ́n yẹ kó ogun seventy ọ̀dẹ̀ náà ní ọ̀sẹ̀ sí rasulillah sallallahu alaihi wa sallam àkọ́kọ́ èkejì ó ti tẹsí kó tẹsí ẹni títún sọ̀rọ̀ oníjọ kan nù wọn sanni bá wọ owó kó ti gbọkàn rẹ gbọgbẹ kọta ara bẹ kó islam lẹ torí ẹ náà sí níwọ̀n ìṣẹ́ ọ̀dẹ̀ ẹ̀dùn o èèyàn seventy thousand tí wọ́n ní ọwọ́ ìṣẹ́lẹ̀ láì tètè o tí wọ́n á túmọ̀ sí sáwọn nìkan ní ọwọ́ ìṣẹ́lẹ̀ nínú ìjọ alẹ́bùsọ̀lá àti ìlànà rárá o nínú àdìsí mi tí màmú mi kẹfì súnmọ́ á lè tó gírígé alẹ́bùsọ̀lá wà ní wà ní ìṣẹ́lẹ̀ wọ́n sọ fáwọn sàábí pé ǹjẹ́ ọ̀wà wòye bí ǹjẹ́ ọ̀wà wòye bí igi kọjá sẹ́yìn أما ترضون أن تكونوا ربع أهل الجنة yóò yín kọjọpẹ ilé ẹjẹ ìlànà ọmọ àlùjánnà bí adébẹtẹ mẹsàrò nínú Bukhari àti Muslim à àwọn sábẹ wọn ni Allahu Akbar ẹrí kan mẹwọn tí òwò yín láti jẹ ìlànà ọmọ àlùjánnà bí àwọn tàbí ní ọlọ́ọ̀mù ẹ̀kọ́ kẹ̀kẹ́ ọ̀gá tara àwọn tàbí pọ̀ mọ́ ọ. sẹ́nu kí ló wá pé àwọn èèyàn ayé ìsìn ni wọ́n sọ fún pé wọ́n wá fọ́ ọ̀yọ́ ìjọ wà lẹ́nu. ọ̀pọ̀lọpọ̀ wọn ló rọ́ọ̀bù ẹ̀kẹ́ ọ̀rọ̀ àwọn tàbí ní ọlọ́ọ̀mù ẹ̀kọ́. àlẹ́ bí ọ̀sán fún ọ pé fíìm <laughs> bẹ́ẹ̀ tẹ́lá ti gbé irọ́ ńlá kalẹ̀ tẹ́ ò gbé àwọn èèyàn rẹ̀ wọ́n wá fẹ́ra ah, wọ́n sùn. ẹ gbọ́dọ̀ tó ti jẹ mọ́ ìbẹ̀rẹ̀ yóò gba àgbà ọkọ̀ àmọ́ gbàdé pé lọ́lẹ̀ ìfà ẹ̀sẹ̀ tó láti bá ti jẹ mọ́ gbàdé pé lọ́lọ̀ pa kó nílò ní kó tún lè sọ̀rọ̀ mi kó lè kó lè gbé rọ́ mi kalẹ̀ ṣùgbọ́n ẹ̀ ọ̀pọ̀ ìdíje ìwà yọnu sí kíkọ́jẹ́ ilé ìjẹ́ wà ló bá fọ́ ọ̀mà lẹ́lẹ̀ wọn ni ọlọ́ọ̀rọ̀ ẹ̀kọ́ ha tàbí ìtọ́jú wọn tọ́ pípọ̀ tẹ̀wé tó wáyé gbà wá ní ibi tí ó tẹ̀ sí rẹ̀ ó wù ọ́ sọ́wọ́ náà bí ẹ bá ọba fọ́ ti wọ́ ọbẹ̀ ọ̀dà àwọn tàbí ọ̀sán pé ó tó ọkẹ́ ni ọlọ́ọ̀rọ̀ ẹ̀kọ́ أليس الله جل قادم أما ترضون أن تكونوا ثلث أهل الجنة؟ جو يقول لك إلا إيه، جواب بشري إذا كانوا ما تعبوا مع الجنة جواب إذا كانوا ما تعبوا إذا كانوا ما يلوا أو ثابتنا بالله أكبر أفلان ثم قال إني لأرجو أن تكونوا شطر أهل الجنة مرة kẹ́yìn ọjọ́ ìdájọ́ máa ń dàgbà ìjọ ànábì wa sallallahu alaihi wa alihi wasallam. ilé ẹ̀gbà wa mi ta sórí káàrí lójúra kan ó wá ń bẹ̀ pàtàkì tó wá ìṣẹ̀lẹ̀ lọ́nà wọn sì ìjọ àwọn nítorí bẹ́ẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ìdá méjì ló mẹ́ta gbogbo àjẹ́ ọkọ̀ àti ọkọ̀ wọn pọ̀ tọ́ wọn pọ̀ kàdúgbò kọlọ̀ kọlọ̀ náà kò dé àjọ kan yọ lórí ibi tó lé sí dùn kọlọ̀ náà ti wá lọ́kàn ní tó kàkí àwọn èèyàn wá kó sì wá lẹ́nu tó ṣe é gé bíbẹ̀ rẹ̀ yọ̀ lápá kó sì wá lẹ́nu tó ṣe é gé yóò kéré àjẹ́nà kò ní kófù kò ní padànù kò ní jọmọ ẹ̀ torí bẹ́ẹ̀ lẹ́yìn. Hadis itu Imam Ibn Kathir kan mengambil ah, ni pakai ani jo ise oni jo tu lori tu. Eh nak seri meji. Awak seri meji o. Yang tu orang mau pun seri meji pun lo dia mula jadi ni mau kola, kola. Kalau masalah ni. Kalau wani walau amana ahlul kitab lakana khairan lahum ìbá ti fi àwọn ẹni tá a fún ní síra àwọn ìyàwó ní àti nàmọ́ra ìbá ti ká gbọ́ ló ń gbọ́ ju lódodo eléyìí ọ̀rọ̀ ajẹ́ kó ló lórí ti fún ọ. ayà bí ma fúnmi ha ẹnna àlẹ ìgbà bí lẹ́yìn òmìnira àgbọ̀yé ayà yìí ti àwọn alòkìtà àkọ́kọ́ lọ́gbọ́ọ́ iná ìlànà fi sọ fún wa ní gbogbo ìgbà pé ìpè wọn ní àmì ìdá kéde plus minus lásán pípọ̀ wíkẹ́ tó ń tipa fún wọn síra fún ọ̀gbàgbọ́ náà lọ́dọ̀ sọ pé ìbá ti kí wọ́n gbàgbọ́ ni ọba jẹ́ pé lólórí jù fún wọn wọn lè fi nà ọ̀ lọ́mí fún ṣùgbọ́n wọn ọ̀gbàgbọ́ torí ẹ̀sẹ̀ kí wọ́n sọ̀rọ̀ nígbàgbọ́ ìgbàgbọ́ báwo ìgbàgbọ́ báwo àbẹ́ àìgbàgbọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ìwọ mùsùlùmí tó gbọ́ náà gbọ́ àmọ̀tí ọ́ ní kí ni olùgbàgbọ́ òdodo alùpùpù olùgbàgbọ́ òdodo ìgbọ́ olùgbàgbọ́ lásán tí ò ládírẹ́sì irú lẹ́tà àwọn ní máa sọ ọ̀nà tó sọ̀kọ̀. ìgbọ́ olùgbàgbọ́ òdodo alùpùpù òun gbàgbọ́ lódodo ṣùgbọ́n àwọn eléyìí ọlọ́sọ̀ pé wà lọ́wọ́ ámàlà àbẹ̀lẹ̀kìtà àbí lẹ́kẹ́ ànàkọ́yọ̀ lọ. olóòtú ni àlùkìtà ó sì ní wọn gbàgbọ́ bí ìwọ lọ́wọ́ àti wọn gbàgbọ́ tẹ́nu olú onímọ̀ ọlọ́sọ̀ dáhùn tó pè wọ́n ní àlùkìtà wọn wọn gbàgbọ́ torí ní ilé ilé ìgbìyànjú pé wọ́n àti wọn gbàgbọ́ wọn gbàgbọ́ wọn gbàgbọ́ wọn náà bá so ibú. منهم المؤمنون والرسل أكثرهم الفاسقون أنا المؤمنين بينهما أو يتوبا كون بينهما ìgbàsọ́wọ́ àti wàlọ́wọ́ ámẹ́nà àtúntò ìgbésẹ̀ àdìsọ́ àdìsọ́ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé tí èso pọ̀ tunu wọn bá gbà pọ̀ ni ìfún kárajà má kárajà lọ́kọ́ rẹ̀ wọ́n má kárajà má kárajà lọ́kọ́ rẹ̀ bi lọ́kọ́ fún mẹ́lẹ́ ìyẹn ni pé kò túmọ̀ sí káwọn kan ò sí nínú wọn tó wà sí ṣùgbọ́n ìtọ́pọ̀jù nínú wọn ń gbọ́ ọ̀gbà gbọ́ torí ẹ̀ lẹ́yìn tó pọ̀jù nínú wọn bá gbàgbọ́ ni bàbá lórí fún wọn tọ́ba ti yẹ láwọn tó gba ànábì wọn yẹn gbọ́ báwọn ànábì wọn tó máa ń tì máa ànábì musa ànábì ẹ̀yìn dá àwọn tó gba àwọn kọ́ lọ́wọ́ ọ̀gbà ni àwọn náà lọ́wọ́ mú أكثرهم الفاسقون àmì tó pọ̀ jù nínú wa ọlọ́run kò kí ni wa. fífún wọn bì fífún mọ̀kẹ́fìrà kò kí ni wọn tó jẹ́ kékeré èyí tó pọ̀ jù nínú wa kò kí ni wọn tó jẹ́ kékeré láti fi tọ́ta wọ̀ fi yín tọ́nà sí ká kó lẹ̀ ẹni tó lóun gba gbogbo kí ni wọn àwọn àlànà kọ kí ni tiwọn rẹ kí ni orí ọ̀nà wọn lọ́wọ́ kà kẹfẹ́rí ni wò kò sáfùn kò fà àwọn kò kí àwọn kẹfẹ́rí. síbẹ̀síbẹ̀ ọlọ́run bá ló pè wọ́n bẹ́ẹ̀ ó sì tún ní ohun òbínú títí kẹ̀ẹ́jẹ ẹran tí wọ́n pa tọ́lá ti dá lọ́wọ́ lọ́sí. ó sì tún ní òun gbà ká fẹ́ obìnrin wọn láyà ẹnìkan náà wá àṣeyọ̀wò tòun fi ọlọ́run ti lè rí mi ilé ìtura tó ń bu ẹ̀rọ sẹ́ńdà pọ̀lọ́ àtúnjẹ ìpèsè kò sáàpù wọn kò fà kò kí kékeré. bákan náà tó bá yẹ kí ọmọbìnrin wọn bá wù ọ̀fẹ́ wà bẹ́ láti àwọn tó ń bẹ wò ṣe ká tó kí èsì o tóró lójúmọ́ là ń gbọ́n àlè mọ́tàn o ní ìdílé ìwà fẹ́ nà kọ́ra tó ń bẹ lọ́ka èyí yíyá. kó lọ pé kò sínú condition kó lọ sí ìgbà tó kọ ọfẹ ibi yóò di mùsùlùmí kò sínú májèm tó bá wá fẹ tó wọn kó orí kó tó fẹ o sì rí bó ṣe rí kó tó wù ọ tòkòtò ní máa ń wọ ká báyìí ní máa gbé jáde tíkẹ́ẹ̀tì ní máa wọ ká kọ́mú ní máa gbé jáde òtíbi tọ́lá ti gbé kótó kótó wẹ́ẹ̀lú ìlú ti mùsùlùmí o wọn kò yé wa o ntọ́ wọn á jẹ lójú ọ onígbà tó ti lọ pẹ́pẹ́ ẹ wọ́n ti dè sílíṣíà bí ike lọ múra tó ti jẹ́ sílíṣíà òtí tó sọ ibi kọ́ pààrọ̀ àtọ̀ wọn kò yé torí lẹ́yìn tẹ̀fà àdàlùkọ́ pèrè lẹ́nu kò sẹ́sẹ̀ lẹ́yìn tí jẹ́ pẹ́pẹ́ ẹgbẹ́ tí ń ti jáde ẹgbẹ́ tí kẹ́ ti jáde kọ́n sinmi tọ́ gbèsè jáde torí pé ọlọ́run ò ní dáadáa kó lè mùsùlùmí kó lè kó lè bá a fẹ́ bẹ́ẹ̀ ti wà rẹ̀ náà ní ọmọ wa tọ́wá wẹ́rù ní ìlówó ọ̀lẹ́sẹ̀ láti fi láti rẹ̀ èyí tọ́nà sọ́kànnì tó láti rẹ̀ bẹ́ẹ̀ yá ẹ̀yọ́ ẹ̀yọ́ lẹ́yìn kò lè lọ́wọ́ ẹ̀yọ́ وبناتك ونساء المؤمنين يبنين عليهن من جلالهن تفن أو ما بنيره àtàwọn ìyàwó rẹ̀ àwọn àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọbìnrin rẹ̀ àtàwọn obìnrin àwọn ọmọ òbí wọn wọ ẹ̀wù wọn gbàgbẹrẹ láti orí délẹ̀ ṣé dọkítà ṣìkìlì bíà ìfẹ́ lòfin àwọn ọmọ mi lórí rẹ̀ bí ṣe máa múra rẹ̀ náà ló máa múra dáńpé rẹ̀ bàbá wọ̀ mí kò lóhùn àmọ́ pé ọlọ́wọ́ àti láti ẹ̀ kó ti máa múra ọ̀tẹ́ lọ́rùn tó yún ìgbà nínú ohun tí wọ́n múra ara rẹ̀ tí wọ́n ti ọlọ́run ló ti fẹ́ aṣọ rẹ̀ náà yẹ kó ti ọlọ́run. torí ẹ̀ tọ́ba ti wá lè tó olùkọ́ mú lẹ́yìn láàrin dọ́kàtì láàrin ìlẹ́síà àti mùsùlùmáàtì àti mẹ̀yìmùnà azọ pé mú mùsùlùmá tó mú mẹ̀yìmùnà tó kọ̀ọ̀mù bá pàdánù torí àtúnṣe àlùmọ́sẹ̀mí lẹ́sẹ̀ lọ́sẹ̀rẹ̀mí ọlọ́dún ló ń gbà kọ́ fẹ́ wọn náà lónìí ṣé wá rò pé àwọn á fi àwọn mùsùlùmí ti jọba pẹ̀lú àwọn kékeré. Ah! lófinú mi sọ̀rọ̀ di àdúgbò rọ́bì ọ̀pá lọ́dọ̀ lọ. Ìgbà tí ẹ bá tó tó wọ́ọ̀lù ọlọ́run ló ọkọ̀ wọ́ọ̀lù wọ́ọ̀lù tó bí akọ́sọ́kọ́ ẹ̀ tètè rẹ̀. Torí de lé ọlọ́dà kọ̀nà wa lọ kó o ti wá lọ́kàn nínú èèyàn tó wúlò sí fọ́nà ìyẹn. Ìjọ àtẹ́gbẹ̀rún hàn. Sọlọ́lá àríwá ní sẹ́lẹ̀ àwọn olùgbé nínú síbi káṣí rere àwọn olùkọ̀kùnrin láti fi bàjẹ́ àwọn tó ti fáwọn gangan gangan alára wọn kú ọlọ́ngbọ́n lójú ọlọ́run dákú lọ́wọ́ wọn kékeré pọ̀ lọ́dẹ ara ọkọ̀dé àtìrẹ wọn lọ wọn ní kí màtí mẹ́rin ló ti dé fún ọkọ̀ à ń bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ bá wọn ẹjọ́ tí wọ́n gbà wọn tó ṣe Islam dé fún ọkọ̀ jẹ́ kí ló fi wọn pọ̀ nínú wọn bẹ̀rẹ̀ láti dúwà yìí tó tẹkun àná ọ̀rọ̀ náà ti gbala islam lójoojúmọ́ ọ̀dà pọ̀pọ̀lọpọ̀ ní wọn náà ti ń ronú tẹkun lè ronú jálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní wọn ti bẹ̀rẹ̀ sí ibi káàkiri táwọn gba ìfà tọ́ ọlọ́dẹ fún wọn lè ronú jálẹ̀ fún fún tiwádìí sí i wọ́n ti wá ṣe àbí iye kálukú ẹjọ́ bá fẹ́ẹ́ tìwá ti sọ èké kí ẹ̀gbẹ́ ẹni ṣe ń àwa wà fún àgbàláyé mu bàtà wà fẹ́ẹ́ tìwá fẹ́ẹ́ tìwá ti gba ìlànà o lè wá àgbàláyé mu ọmọ tìjú bójú bá ti fi olè olè kórókóra kọ́ wá àádọ́ lóyún tó ń torí kó lè bá pẹ̀lú náà kọ́ wọn torí mú ọlọ́run jà torí mú sọ́mà ń sọ̀rọ̀ jẹ́wọ́ sara rẹ̀ bí ọ̀ torí kọ́ wọn bá tó kọ́ lọ́dọ̀ ọjà tó fi dàn tó fi wọn bá pàdé tó náà wọn tó sùn wọn lọ́nà tó náà tó tọ̀ ọlọ́run bá ní fi àdékùn ìyàfi jẹ́ wọn gbà gbogbo àwọn ti jọ wà nínú lábàá ọlọ́run náà ti àwa lọ́nà náà ọlọ́run ti wá lẹ́ni tó ṣe é pé yóò sórí ilé àtàwọn àwọn aya wa àwọn ọmọ wa tó àwọn ẹni tí yóò sì jẹ́ pé apálẹ̀ títí wọn náà wà ní ọlọ́run dá padà bí agbárí wọn kó bí wọn mọ gbọ́rọ̀ tó hàn tó wà wọn hàmdẹ̀ ẹ̀ṣẹ̀ náà dájú àti ìlà ẹ̀ sọ̀tọ̀ kọ̀ ọ̀hún. Thank you tẹ bá gba tẹlẹ àwọn ọ̀dà tẹ bá ti gba lọ́pọ̀ ọ̀gbà kọ́tà máa ti jáde tó lè sọ wà náà máa yẹ sọ wọn bọ̀ náà náà náà gẹ́gẹ́gẹ́gẹ́. Pọ̀gbọ́n ń ṣàlà kéde náà. Àwọn àti ìgbà àti ìgbà àti ìgbà àti ìgbà tí gbogbo wọn wọn láti ṣàlàyé gbogbo tó bá ti tẹ̀sí wọn ara wọn náà. Vale, Sọlá ń bẹ̀rẹ̀ ní àsìkò ọdún wọn àgọ̀rọ̀ gbà gbogbo ẹran tó máa pa nítorí ọdún àgọ̀rọ̀ jẹ alẹ́kùn sọ. عبد الرحمن صحيح نعم يا بو ògbóró olè sọ̀rọ̀ wọn tó bá ti tọrọ òní wọn náà ní ẹ̀dá ń sọ̀rọ̀ wọn. nà. nà. wàhálà ìgbà tó bá kọ́kọ́ sọ àwọn eléyìí ṣe kúkú yá mọ̀nà ọ̀rẹ́ rẹ̀ wo fẹ́yìn ti di mi. àwọn tó jẹ́ wọn lọ́jọ́ ìwé ló kúra rẹ̀ ó sì ń kọ́ màsí ní ti aláwo wọ́n sọ pé mo lọ fẹ́ ní ilé ẹni ilé ní súnà sọ fún wa ẹni ilé kó ló ti jẹ́ ní ilé. ó kò ní bẹ̀rẹ̀ súnà nẹ́bí sọ̀rọ̀ sáré náà náà. عليكم السلام نعم الجواز البيت Na. alhamdulilah wọn làwọn mùsùlùmí kan bẹ tó ti pé nígbà tí wọn bá yọ jáka wọn kó wa mùsùlùmí wọn yọ ọkùnrin mùsùlùmí wọn wà lọ tà wọn kì í ṣiṣẹ́ sí mọ́tíláṣí ọ̀tọ̀ mọ́tíláṣí òfin yẹn tẹ bá ti lọ ta ló ṣe ṣe ní mẹsàlásì ẹka ní fún mẹsàlásì tẹlẹ ti yọjá ká tẹ bá ti ma mẹsàlásì tẹ ẹyẹ mọbi jáka yín lọ. wọ́n bèrè kó obìnrin tó jẹ́ mùsùlùmí wà lọ fẹ́ kristian lọ́kùn wọn á fi ọmọ wa tọmọ ló kọ mùsùlùmí. wọ́n lómi ló jẹ́ mùsùlùmí tó wà lọ fẹ́ nàtọ́ra lọkọ. wọ́n á sọ wọn ní ọkọ mùsùlùmí. wọ́n á bí wọn sọ wọn lókọ mùsùlùmí. wọ́n tún ní ìbéèrè jákà fún ọmọ. jákà fún ọmọ báwo. jákà fún ọmọ báwo. eléyìí á ti fi ọmọ mùsùlùmí nítorí pé kò ti dé. eléyìí á ti fi ọmọ mùsùlùmí nítorí pé ọmọ mùsùlùmí òun náà lè tóbi mùsùlùmí tóbi fọkùnrin mùsùlùmí. ọlọ́run gba gómìnà mùsùlùmí ẹgbẹ́ àwọn kékeré ìrìyó àbí ọ̀wúrí àwọn gbogbo wà ọkùnrin tí èsì mùsùlùmí mùsùlùmí pé òun nínú òfin ẹ wọ́n ti òfin gbogbo mi mùsùlùmí ìyàwó tí èsì mùsùlùmí òfin ni wọ́n ní kí ẹ máa ní ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ ọlẹ́nìkan lẹ́gbọ̀n lómi gẹ́gẹ́ ṣe mùsùlùmí bẹ́ẹ̀ náà dáná sí ọmọ yẹn gbogbo gbogbo pé gbogbo jẹ́ fẹ́ ra ní jẹ́ fẹ́ mùsùlùmí ní dáná rẹ̀ náà. mọ̀kọ́nìyà àsìkò sílò ti tó sọ́kànnà tó lọ́kùnrin mi hàn mí. أشهد أن لا إله إلا أنت أستغفرك